nígbà ìjọba yìí náà wọ́n mẹ́rin bẹ́rẹ̀ ìlágbá o wọ́n ti ń gbà ọ ní o. 我哋都係嘅，明白都係嘅部署啦，所以你睇，都係我哋攞住話俾用，講話俾啫，反正話俾。明白就麻煩嘅啦。 alábìrún ẹ máa rántí wọn ẹ máa ṣèrànwọ́ ẹ má dìkú wọn lẹ́rù rárá kí wọ́n tó wọ́n gbé ọ̀rọ̀ ayé kan pa ara ayé ẹ̀bùn tó bá fẹ́ ní lójú wọ́n tún bàtà fẹ́nu. wa adúlá mọ̀ òde sí sango ọmọ òde sí ìpínlẹ̀ ọjọ́ ìtàkùn wọ́n ti lè fi ìpínlẹ̀ ìtàkùn jẹ́ ẹwà ti parí pé kò sí sí ẹni sí kò sí sí ọmọ ọmọ náà obìnrin wà ní sí àwọn ọmọ tí ẹni kiri owó gbé obìnrin àṣà tẹ̀lé ìbò máa ń sọ wọ́n bá mi bọ̀ ọ̀rẹ́ tó ọ̀rẹ́ tẹ̀lé ìjọ ẹ̀rọ ìjọ ẹ̀rọ àpò fọ́ọ̀mù quantity. However, but that would be. Number eight. Ah! Thank you. Thank you. abirùn ẹ máa rántí wọn ẹ máa ṣèrànwọ́ ẹ má dìkún wọn lẹ́rù rárá kí wọ́n tó wọ́n gbé ọ̀rọ̀ ayé kan pa ara ayé ẹ̀kú tó bá fẹ́ ní lójú wọn á tún bàtà sẹ́nu. Thank you. ti kú dé àti tó ń bọ̀ wálé nínú yín ẹ̀rọ ní títí títí tí ẹ wá bá ìlú abẹ́ sí sọ pé èmi ni mo gbé mo gbé olórí yín àbí bẹ́ẹ̀ kọ́ ó dà ọ̀wẹ́ wò mí dáadáa ìmọ̀ lórí yín kí ẹ wá wà sí abẹ́wọ́ lórí yín náà tí ẹ bá tẹ̀lé lọ́rùn kó tàbí ìjọba wá sọ́fíìsì wa. nípa kí ni. kò jọ pẹtísàn kò jọ lẹ́tà báyìí nà. àbí ẹ̀yin kọ́ ni chief mrs Fúnmiláyọ̀ Tèmídire aṣojú àwọn àkàndá ní àgbègbè. èmi ni méjì òkè ń jáṣá. ẹ̀yin náà ni. kí ni ó wà nù petition against me. bẹ́ẹ̀ ni mà bọ̀ kò ń ṣe nǹkan tó lọ títí mà o kò ń ṣe nǹkan tó lọ títí wọ́n kàn ń kọ́ bákan bákan náà ni kẹ́ẹ̀kan wá síbẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé kẹ́ẹ̀dẹ̀ má bọ́ nílé ẹ̀ẹ́dẹ̀ lè ṣàlàyé fún mi fọ́dà irú àwọn nǹkan tó ń kọ sínú petition. mọ̀nà ó ṣe nǹkan tó lè kò yẹ yín náà ká mọ́kàn sára invite yín ni pé kẹ́kọ̀ọ́ wá lọ́wọ́lẹ̀ ọ̀gá mi ò fi kíní ẹ̀rọ mi náà. ẹ má bínú àwọn wo gan-an kọ petition yẹn. màá lọ́wọ́lẹ̀ mi mi sì ń ọ̀gá mi ló kàn pè mí pé kí n kí wọ́n á yọjú sí yín kí n invite yín wá. all right no problem. o ti bọ́ mi náà dọ́ ọ́fíìsì yìí títí ọ̀la sọ̀túnla ẹ bá mi kí èsì yìí. yes ma kí máa lọ ma. kí máa lọ. yes ma ó dà ma. ó dà ma. yes ma. kagada kwa na wala mtu òjèrè à ojú òkè ń kan yín. owó ẹ ǹlẹ́ o mhm. ah, wo sórí wọn tiẹ̀ baba gateman amúbíọ́yá àbíkí lórúkọ ẹ̀ nǹkan tó máa lọ ṣe fún mi ń sìn ni pé wàá lọ wá truck nine eleven ńlá yẹn mhm. wàá lọ wá wàá mú lọ sí ọ́fíìsì wa níbi twelve lóru gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ tá n ta pátápátá wàá lọ kó kúrò n tẹ́ máa ṣẹ́kù bẹ́ẹ̀ ni table chairs àti tẹlifíṣàn tá a máa ń wò àwọn asset ẹ̀ eh, bí wọ́n tẹ́ pé ọ́fíìsì lásán ọ̀dà fi ń ṣe o ti gbọ́ tí mo sọ ibi tó bá wù ẹni kó kó lọ sí tẹnikẹ́ni ò ní mọ̀ <laughs> mi ò fún ẹ wọ̀ mi ì fún ẹ lọ bá mi fi kó pamọ́ dìgbà tí ó máa tásìkò láti lò ó ni. kí ló ṣẹlẹ̀ mi kí ni ó ṣẹlẹ̀ mímí àti ẹjọ́ lọ sí police station àyíbọ̀dá ti ń bọ̀ sí kájẹ̀bà pé wò ráàyè wọlé ṣé ojú tiẹ̀ fọ́ orí náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún àbó òrí òrí òrí rìn mí ń gbà padà bọ̀. anyway ìwọ máa lọ sí ọ́fíìsì wàá lọ bọ́mọ tó wà ní ọ́fíìsì wípé kó tilẹ̀kùn pa kò gbọdọ̀ sílẹ̀kùn rárá ọ̀ǹtí tó ń bá dé pẹ̀lú tírọ̀kì lálẹ́ ìdí náà ni kò gbọdọ̀ dọ̀la láti kó gbogbo wọn tó fẹ́ kó. kò sí nǹkan kan ṣé orí àwọn ọmọ kí lórúkọ àwọn fámìlì ẹ àwọn ìgbére ẹlẹ́ni mm-hmm. tó sílẹ̀kùn tẹ̀jọ́ ń dán dìdìrìn wò àwọn náà lọ kọ pẹtíṣàn mọ́ mi lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ah! bòní bàgbà ṣé bí òun sílẹ̀ fọkùnrin kan tó ṣe tandi tó yọkùn dúdú tó wá bí jẹta àbíjọ àwò tó lòun láti state id àbí òun sílẹ̀ kún fún ni. ẹ mi ò mọ̀ pé ọlọ́pàá ni. ò ní mọ̀ bóyá náà ló máa sílẹ̀kùn fólè tó máa wọlé wá bá mi tó ń ṣe máa tẹ́wọ́ náà rè ò ní mọ̀ gbogbo wàhálà tó wà lẹ́yìn náà ìwọ náà la bá ń di ẹ̀ torí ìwọ náà lórí ẹ̀ òpó tó mọṣẹ́ tó bà. àwọn àkàndá yẹn lọ competition mọ́ mi wọ́n sọ wípé gbogbo ẹ̀tọ́ àwọn pátápátá tìjọba ń fáwọn ọ̀dọ́ mi ló ń bọ́ sí torí pé mo dá ṣojú wọn wípé èmi ò dẹ̀ kí n kó fáwọn pé kódà gbogbo ẹ̀ pátápátá mo ti lọ sí ṣọ́ọ̀bù tí mo ti lọ ń tà á. báwọn dẹ̀ ti wá síbí mo ní màá fi mọ́tò gorí àwọn àwọn ti wá síbí mo kidnap kan nú àwọn wọ́n yẹn oríṣiríṣi ń tọkọ kódà wọ́n sọ débi wípé gbogbo owó tó yẹ kó máa bọ́ sọ́wọ́ àwọn sísè òkà wọn lọ́wọ́ rí pé mi ni mò ń kó gbogbo ẹ̀ náà pẹtíọ̀n yẹn pọ̀ débi pé wọ́n sọ pé tọmọ bá gbogbo ọkùnkùn yóò náà máa gbogbo sísè mm. àyè bẹ́ẹ̀ kọ́ ẹ̀ bá ti rò pé àwọn gbọ́njú yẹn àwa náà jẹ́ pé yẹn wọn pé agbọ́njú wọn lọ ọgbọ́n sísè làwa ń gbọ́n lọ́wọ́ ìsìn àwa lọ kó gbó kínní yẹn pátápátá àlọ́ kó pamọ́. tèmi hmm. tí wọ́n bá dé náà fẹ́ ṣe investigation tí wọ́n bá ti rí ìyànjú kí wọ́n ṣe fún wa. àbí kò sí kò sí ìyànjú máa ṣe fún wa. ṣe àgbẹ̀ tá àṣírí bá ti tú tó bá ti wá gbó kínní yìí lọ iṣẹ́ tán nìyẹn. Ah, àmọ́ àwa náà láti lu ọpọlọ wa torí pé ìjáfara léwu. Hmm. a jẹ́ pé gbogbo ẹ̀ ń bá ti wá náà kì í mọ̀ sí lẹ́fọ̀ọ́ fún un o ṣe ní sílẹ̀kùn fàlejò ṣáṣe nǹkan o ṣàfúrà nìyẹn ṣáṣe nǹkan ìfúra ni tálejò bá wà sílẹ̀kùn fún wọn nítorí ìtò important ni wípé wàá mọrú ta ló jẹ́ o kàn ní máa sílẹ̀kùn fún àtajá àtẹran bó ṣe ń ṣi tẹ́lẹ̀ nígbà tí ipa ní nǹkan kan tó jẹ́ tó jẹ́ nǹkan àṣírí àbá jí nǹkan kan pamọ́ ni. rárá o àfi ń tẹni kó pamọ́ nìkan. sáré ló ti yé mi. lọ́sìn kò dàbá lọ́dọ̀ fún mi idiot gbé gbàtì mo gbàgbà ló wọlé thousand naira ṣíwájú ọmọ kékeré owó ni. ẹ̀rọ láti rí ẹ̀jẹ̀ wo la bí èyí ẹ̀rọ la yẹ olè olè. ẹ̀wọ̀n gbogbo yín máa kú síbẹ̀ ṣe wà ẹ̀wọ̀n ẹ̀ ládùúgbò yìí. ẹ ẹ wo ìwọ ń tiẹ̀ tó bá mẹ́sàn máa fi bọ́ fọ́ orí ẹ̀ wọ àwọn ọ̀gá ìwọ́n ti wà station látọ̀sán o ṣe mọ̀ pé òrùlà wa ẹ̀ tó ti ṣe ẹbí lóru àbí sẹ́rí ẹ̀yìn ti yín ẹ̀ tó bá wọn kó bá ní complain ọkọ̀ máa sọ station wa. ètò ọtí ẹ ti gbé kúrú sí wàhálà làlú òjẹ́ ní máa bùjá ó ṣe ní kúrú bí àpò ìbọ̀. olè olè olè olè. bóò ní ṣé wọ́n ti fún yín lówó yín. owó òkè ni. owó yín ò ti lọ́nu. ó ti lọ. ó ti lọ́nu. látàárọ̀ tá a ti dé bí báyìí abálẹ̀kùn wọn títì. èmi náà wò bẹ́ẹ̀ àmọ́ èló lówó tiẹ̀ ń bẹ̀ gan. fifty thousand naira péré lówó mi. tiẹ̀ ń kọ́. thirty five thousand naira kódà owó gbọ́múlé láńtà ni. gbọ́múlé láńtà ló tó lọ. gbọ́múlé láńtà lówó mi. sórí ọjọ́ tá a kówó wà seventy thousand ń bẹ lọ́wọ́ mi mo mọ̀ọ́mọ̀ yọ ten thousand naira fún wọn ni èmi tí mo gbọ́n fúnra mi. àmọ́ ohun tí ó ṣe ni àgbá ẹni ni àwọn ará bíi àlè dá wọn lẹ́bi lọ títì tó rọ́rọ̀ tiwa gan-an ẹni ń wá fáwọn òfò ni nígbà tán ni a kówó wá ká wá gba ìlọ́po márùn-ún láàrin ọ̀sẹ̀ méjì tí ò yẹ kó rí tiwa náà pé. Hmm, àwa gan ni bàbá ńlá ò mú kọ. ó sùn rere hmm. ṣé wàá rí ibi tọ́rọ̀ dé dúró yìí o níbi tá a bá dé yìí ní tó jẹ́ pé kí n tó wá bá mo ti ṣèwádìí lábẹ́lẹ̀ mo sì rí i pé àwọn ọmọọṣẹ́ wọn a máa wá lálálẹ́ báàsì á wá rìn tọwọ́ fi tètè tó wọn tọwọ́ yóò fi ní jẹ́ sámúrà hmm. ìjà ètè mójútó ọlọ́run dákun fún wa ṣe olówó yìí ò gbọdọ̀ lọ gbé. gbogbo abarapá ẹ̀rọ ti àbẹ̀rù ẹ̀rọ ti ẹ̀ máa ṣe lọ́wọ́ ẹ̀ máa ṣe wọn lẹ́rù. kò yé mi ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀. ọmọ mi resident ah. like it to be what? Hey? Hey? amputate amputation kẹri ẹ fẹ́ amputate ẹsẹ̀ ọmọ tèmi no no no ẹ má bàa mi sọ pé ọlẹ́bí ẹ kẹ́ amputate ẹsẹ̀ ọmọ mi. wa àbí ó jọ yín lójú bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé nígbà tí òkè bá lọ bá mọ̀mọ́ mọ̀ máa lọ bá òkè ni nígbà tá a ti invite yín several times torí ipò tẹ́ ẹ wà láàrin ìlú pé kẹ́ ẹ yọjú sí wa tẹ́ ẹ lè yọjú sí wa làfi ní káwọn náà wá bá yín ẹ wò ẹ má bínú ẹjọ́ mi kọ́ ẹ wò schedule mi tight gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ gan gan sìn ẹ pé mo ti kọ́kọ́ lọ mọ́tò kí n bọ́ ta ni dókítà mo kàn lédè pé fóònù mi dún ọmọ mi ló pè sórí ẹ lórí pé dókítà ló fi fóònù ẹ pè mí tó sọ mi pé ọmọ mi the only daughter tí mo ní láyé àtìlọ́run wípé ó ti l'accident and ó likely káwọn amputate ẹsẹ̀ méjì for her to survive the the, the accident so mo ń láti tètè máa rush lọ ẹ má bínú ẹ jọ. nítorí ló ń ṣẹlẹ̀ yẹn olóòrùn jẹ́ kúrí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ni amputate ẹsẹ̀ wọn yín. ọ̀gá mi kí yẹn tó ṣẹlẹ̀ kọ́. madam ṣe é mọ arábìnrin. tí wọ́n wà lábẹ́ yín tẹ̀ ń sojú fún ó ní bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó wà involved nínú àwọn iṣẹ́ ibi kan nígbà tá a dẹ̀ ṣèwádìí nínú ọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ ká mọ̀ ìpẹ́ ẹ̀yìn lẹ́ràn ní àwọn iṣẹ́ yẹn. èmi ẹ má má dá lóhùn. bẹ́ẹ̀ ni. báwo ni mo ti fojú mi rí ẹgbẹ́ yìí. ẹ̀yin lẹ́ràn wa ọjọ́ òun tí mojú mi rí gbẹ̀yìn bó ṣe rí ẹ̀bẹ̀ lọ́wọ́ òun àtọ̀hún àtàwọn yòókù ẹ̀ kódà ọjọ́ tó wá gbígbẹ̀yìn àwọn kakọ̀dà kọ́lé oríṣiríṣi dání mo ní kàn lọ ọ̀dọ̀ ìjọba tó má lè gbé tó àwọn ní ẹni ẹnu ẹ̀sùn láti fi kàn mí ó tán tí ǹdẹ̀ tún máa rí àwọn yòókù ẹ̀ bá tún kóra wọn dé pé wọ́n ti kidnap olórí àwọn tó rí rúgúdú kí n máa bá wọn wá bí ọmọ sọ wọn pé mi ò fẹ́ rí wọn mọ́kànmá débi mọ́ mi ò lóòótọ́ ni mo mọ̀ wọ́n èmi laṣojú wọn èmi laṣojú gbogbo àwọn àkàndá tó wà ládùúgbò àmọ́ èmi ò èmi ò mọ nǹkan èmi iṣẹ́ olùfẹ́ ni mo fẹ́ràn. kọ̀dà àǹtí kúkúrú kọ̀dà kọ̀dà. ọ̀gá sẹ́yìn ah. náà gbọ́ tó lè jọ́mọ tí ni wọ́n jí gbé lọ mọ̀ wá nǹkan ṣe sí tó bá jọ́mọ yín wọ́n jí gbé ẹ jáde ní gbogbo ọ̀nà ni. wo arábìnrin ìyẹn kọ́ la torí àbí báyìí ìwọ ló sọ wípé àwọn ni wọ́n wá ń di gbogbo ìrìnkúrìn àti iṣẹ́ ibi tó ń ṣe ọ̀nà onígbè ni wọ́n fi gbà ránṣẹ́. ẹ wò ó ìyà yẹn pọ̀. ẹ̀yà ìbálẹ̀ bàbá ní ìtajà ẹ̀ bá yọ bó ṣe rí kò ní máa pé ọkàn ní báyìí láti lọ lọ jẹ. Thank you. gbogbo abarapá ẹ rántí abirùn ẹ máa rántí wọn ẹ máa ṣèrànwọ́ ẹ má dìkún wọn lẹ́rù rárá.

ṣe gbogbo ọba sí ọ̀dọ̀

ti lọ́dọ̀ ẹ wà á kan bọ́ bá ti mú yan bí ẹni lọ́wọ́ ó wá ṣeé ṣe ká débẹ̀ ọmọ ní àlóhùn ọ̀rẹ́ ni ti wọ̀ gbé lọ́wọ́ òun ibẹ̀ láàṣọ àti bèbè àmọ̀ gbé tó bá jẹ́ pé bọ́ọ̀lù wọn ni a máa kú ó bá wá ṣe fídíò kan ó fi dàgbé àkọsọ Thank you. kí àtọ́bọ̀ gbé àwọn gbèsè àwọn gbèsè pamọ́ tó jẹ́ bí àgbà tó jẹ́ bí àgbà láfẹ́ tó dára mọ́ ìwọ náà wà síṣẹ́ nípa jíjẹ lọ́dẹ yìí ká ayé fẹ́lẹ́ wọn ò lọ sọ nípa abẹ́jọ sí níbi aṣojú ìjọba náà wọn sọ fún wọn nítorí ti ọ̀gbọ́n wọn wà lọ́dẹ àwọn èrìdì sọ̀gbọ́n ọ̀dọ̀ sọ̀fún wọn fún ara rẹ̀ sọ̀gbọ́n para mi ní gẹ́gẹ́ bí bá ti pọ̀ mí ní tí mo pààrọ̀ aṣọ ìgbòho àgbègbè ẹ̀gbọ́n mi méjì kàkà mi. sẹ́yìn báwọn ìkọ́ ọ̀rọ̀ wá ṣe rí àsìkò láàrin ìgbà pọ̀ kò sì jẹ́ àgbàdì ayọ̀. ẹ kílé o ẹ lẹ́ o. aṣọ ah, ìlérí ìgbàgbọ́ ó wà wọ́n kọ́lọ́lọ́ ìdáwọ́ rẹ̀ nílẹ̀ tó fara ní síbi.

ṣe ti wá rí sí pé bí ó ṣe rí lọ́pọ̀ lórí ẹ̀ ṣe rí. tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ẹjọ́ kí ló kàn mí pẹ̀lú ogun tó fi hàn wáyé kí ni tèmi ń bẹ̀ ẹ ẹ̀dẹ̀ jẹ́ kí n lọ bọ́mọ mi ayé yín ò ní bàjẹ́ káyé mi tó bàjẹ́ tán ẹ jẹ́ kí n lọ. ọ̀nà wo ni wọ́n wá gba ìwà involved nínú gbogbo ìrìn àjò ayé rẹ̀ pẹ̀lú tó ń sọ yìí. wọn náà sọ̀rọ̀ náà. ẹ wò ó ṣe rí madam tẹ̀ ń wé wọn kì í ṣèyàn gidi rárá béèyàn bá rí wọn tí ò sà sòbí àdáńtọ̀hún jẹ́ pé márẹ́jì àwọn abẹ́rẹ́ yàtọ̀ sí wọlé tí ó rí amúnisẹ́ lọ́nà ìgbẹ́. ẹ bá rí pé ní kankan tẹ́ ẹ fẹ́ ìjọba ẹ bá gbọ́ ọdún rédíò ẹ lọ sí sẹkítẹ́rìà ẹ lọ sí sẹkítẹ́rìà tẹ́ lọ bá gbọ́ ọdún àti tẹ́ lọ sí mínísítì tó ti ẹ̀yìn abirù. àbí ṣé mo kí ni mo ṣe kó bá ṣe pẹ́ tí bá be careful.

Islamku Desa láì sọ fún wọn. ẹ ṣé ń bà tí wọ́n ń gbogbo àkọlé tó gbé dání yẹn wọ́n gbé dání wọlé ní àwọn ọkọ̀ ìwádìí ọ̀gbìn. lórí orí ẹ̀ ṣé ti bá sí pé orí ẹ̀ rárá ṣé dábìlẹ̀ lè fẹ́ pé olè náà ló fẹ́ wọlé pásítọ̀ lè wá sílẹ̀ fún ọwọ́ wọlé wa wọ́n wá nítorí wípé ó ṣe ń ta lọ́wọ́ ni kí wà níṣẹ́ fún mi ó múra lọ́wọ́ tí bá múra lọ́wọ́ rẹ̀ tó ìlọsílẹ̀ fún mi nílé wọ́n tẹ̀lé lókè you. dẹ̀ ń wọlé ṣé ẹ̀yin náà ti rí ń sìn ó fi hàn gbangba wípé lóòótọ́ lóòótọ́ ẹ̀yin lẹ́tì wọn lọ́pọ̀pọ̀ tí ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ibi náà lò tó bá yá á sọ pé àwọn àkàndá wọ̀nyí á sọ pé wọ́n ń ṣe báárà káàkiri á pè wọ́n ń dọ̀tí inú ìlú ọ̀nà wo ni wọn ò ní gbà ṣe bárangbó jẹ́ pé ẹ̀yin tí ìjọba rò pé ẹ lè máa sojú ìjọba láti lè ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tí ń kówó fún ẹ̀yin gẹlẹ̀ ń kówó owó jẹ ẹ̀yin wà ń gbé ọkọ̀ rabandẹ rabandẹ ẹ̀ ń gbé káàkiri ìlú ẹ jẹ́ kí n sọ fún yín tó bá yá ẹ máa sọ pé àwọn àkàndá ẹ kò wọ́n gbọ́dọ̀ ṣe bára wọn gbọ́dọ̀ mọ tọrọ owó wọn gbọ́dọ̀ mọ ṣe nǹkan kan káàkiri ṣùgbọ́n èyí tó yẹ ká ẹ ràn wọ́n lọ́wọ́ nínú owó tí a ń fún yín pé ká ẹ fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀ tó bá mọ ṣe bàtà ṣe ẹ̀ tó mọ ṣe nǹkan míì ṣe ẹ̀ tó lè ṣe sọ́yìn ẹ̀ tó lè ṣe tẹ́lọ̀ owó tí a ní ká ẹ fi ràn wọ́n lọ́wọ́. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kó yọ rèé ẹ̀yin lẹ jẹ́ kó yọ ẹ jẹ́ ká ran àwọn àkàndá wọ̀nyí lọ́wọ́ ẹ wá fẹ́ kọ bẹ́ẹ̀ ṣe wáyé you are under arrest. ẹ wo ẹ wo ẹ ṣe rí ẹjọ́ torí Ọlọ́run mo ti rí gbogbo ń tẹsán yìí mo rí pé mo wà nínú àwọn tó fìyà jẹ but mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n sáré lọ́wọ́ mọ́ mi màá padà wá bá yín mo dẹ̀ fi ń dá yín lójú wípé láti wákàtí lọ màá bẹ̀rẹ̀ sí tọ́jú wọn. Ah, ó ti late ẹ wá lọ kọ statement yín nígbà ẹ bá kọ tán àárín lè sìn ẹ lọ sí ọwọ́ ẹ lọ wọ ọmọ yín lọ hospital ah. bó ṣe máa ń yẹ. tí o bá ga tó ẹjẹ wọn gbé mọ́ra. etí ẹ lè rìn mọ bí mo ṣe wà yìí. ẹ ṣáájú ẹ ṣáájú jọ. adákẹ́dájọ́ adákẹ́dájọ́ òun ló mọ̀ wá o orí wo wá wọkàn òun gbogbo tí a ń báyé ṣe òun ló dá òjì jí mọ́ wá o ìpilẹ̀ṣẹ̀ ayé wa o.